ترى رياض الصالحين للإمام شرف الدين النووي رحمه الله tí a ń bá kíkà rẹ̀ lọ inú báàbù tí a wà òun náà ni báàbù àrọ̀já àlàyé nípa bí mùsùlùmí bó ṣe gbọ́dọ̀ máa ran kan àánú ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá ṣe ń ran kan ìkẹ́ yìí fún orí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ máa ran kan rẹ̀ fún àwọn mùsùlùmí àbí àwọn ọmọ ènìyàn lápapọ̀ níbi tí a náà ní hadith ibn Mas'ud anna أصاب من امرأة قبلة نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن مسعود رضي الله عنه أن رجلا أصاب من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى وأقم الصلاة طرفا النهار وزلفا من الليل إن الحسنات يذهبن سيئات فقال فقال الرجل ألي هذا يا رسول الله قال لجميع أمتي كلهم متفق عليه وعن وعن انس رضي الله عنه قال يا رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اصبت حدا فأحقنه علي وأعطاه الصلاة فصلى مع رسول الله صلى الله عليه وسلم فلما قضى الصلاة قال يا رسول الله إني أصبت حدا فأقم في فأقم في كتاب الله قال هل حفظت معنى الصلاة؟ قال نعم قال قلت ربك ولك متفق عليه وقوله أصبت حدا معناه معصية تولي التعذيب وليس المراد الحد الشرعية الحقيقية كحد الزنا والقبض وغيرهما فإن هذه الحدود لا تسكت للصلاة ولا يجوز للإمام تركها وعنه قال قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرضى عن العبد أن يأكل الأكلة فيحمله عليها أو يشرب شربة يعني كلا دولا هم يدعون وفي العقلة بفتح الهمزة وهي المرة الواحدة من العقل كالبدوة والعشوة والله أحد وعن عبد عن موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يسجد بالليل ليتوب مسيء النهار ويمشي يده في النهار ليقيم مسير الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم وعن عبد النبي عمرو بن حمزه بفتح عين والباء السلمي رضي الله عنه قال قلت انا في الجاهلين اظن ان الناس على صلاه الضلاله وانهم ليسوا على الشيء طويل حسن. ibn Mas'ud radiyallahu anhu òun ni ó gba hadith yìí wá bó ṣàlàyé lẹ́ẹ̀kan pé nínú báàbù tí a wà òun náà ni báàbù ar-raja bí mùsùlùmí ó ṣe gbọdọ̀ máa ran kan àforíjì ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run ọba <clears throat> irú àwọn ìṣesí yìí anabi sallallahu alayhi wa sallam ó lò fún àwọn ọ̀gọ̀rọ̀ náà àwọn sọ̀hábà rẹ̀ láti fi ẹ̀mí wọn balẹ̀ sí ìkẹ́ ọlọ́run sọmọ rántí mo sì fẹ́ kí gbogbo náà ká máa rántí ọ̀rọ̀ kan tí mo fi ń bẹ̀rẹ̀ báàbù tí a ń kà yìí yẹn kí báàbù àrọ̀já oníkẹ́ni tí ó bá ń sin lọ́hùn pẹ̀lú ìbẹ̀rù nìkan fúntọ̀hún yóò padà di khawarij bákan náà ẹni tí bá ń sin lọ́hún pẹ̀lú rọ̀já nìkan tó ṣe pé kan lóhun kan ń retí ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ní ọmọ pariwo ní gbogbo ìgbà ìhànú ọlọ́wọ́ bá pọ̀ ó ń tọ̀hún yóò padà di múrùjíà múrùjíà ni pé ẹni tí yóò rí ẹni tí ń ṣe lọ́hùn kò sì ní ka fún yẹn ni pé yóò máa rí gẹ́gẹ́ bí odidi mùsùlùmí náà ni kò ní gbà pé ẹ̀ṣẹ̀ ní máa ń jẹ́ àkóbá fún yẹn níwájú ọlọ́run ọba ṣùgbọ́n kan náà tí bá ń sin lọ́run ọba pẹ̀lú ìfẹ́ nìkan oúntọ̀hún àwọn àfóò ni pé oúntọ̀hún zindik ni ẹni pé sòndókò ni pòkí burúkú ni oúntọ̀hún àmẹ́ni tó bá kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó ṣe pé bí ṣe ń sin lọ́run ń sin lọ́run pẹ̀lú ìfẹ́ ń sin lọ́run pẹ̀lú ìbẹ̀rù bákan náà ń sin ọlọ́run ọba pẹ̀lú ìran kan orí látọ̀dọ̀ ọlọ́run irú ẹni yẹn fún gangan ni ẹni tó nígbàgbọ́ sí ọlọ́run ọba àwọn àyà oríṣiríṣi láti rí àwọn irú àwọn ọ̀rọ̀ yìí lápèjúwe inú suratu Sajda gbàtọ́lọ́run ròyìn àwọn mùsùlùmí gidi ó ní a'udhu billahi minash shaitanir rajim tatajafa junubuhum 'anil madaji' yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun olùwà ní àwọn mùsùlùmí tatajafa yẹn ni pé ní òru wọ́n dìde wọ́n yẹn náfílà bákan náà yad'una rabbahum wọ́n máa wá bẹ ọlọ́run wọn khawfan wa tama'an yẹn ni pé khawfan wa raja'an wọ́n máa bẹ ọlọ́run yẹn ni pé wọ́n máa sin ọlọ́run ọba pẹ̀lú ìbẹ̀rù àti ìran ìkẹ́ ọlọ́run ọba tọ́ kàmú bá àdísì tí a ń kà lọ abdullahi ibn mas'ud ó ní anna rajulan ọlọ́kùnrin kan asaba mi imra'atin qabla ó lọ lè fi ẹnu pán arábìnrin kan lẹ́nu lá yẹn ni pé chairman ní máa ń ṣẹlẹ̀ nígbà mi tó ṣe pé àṣetán yóò sẹ́rí síyàn yóò sì ríyàn jẹ lérè ṣètọ́ni jẹ arákùnrin yìí lérè ibi tó rí jẹ lérè dé òun náà ni pé ó lọ lè fi ẹnu rẹ̀ ó fi pọ́n obìnrin tí ò lẹ́nu lá tí ò lẹ́tọ̀ọ́ sí ó fi pọ́n obìnrin òun lẹ́nu ìgbà tó wá ṣe léyìí tán fa ata nabiyya sallallahu alaihi wasallam fa akhbarahu ló wá sọ fún ànábì pé ah mọ̀dán tí ọ̀dà wò lónìí yẹni pé òun náà ṣe tán wọ́n dára rẹ̀ lẹ́bi ìgbà tó sọ̀rọ̀ ẹ fún ànábì fa anzalallahu ta'ala wa aqimis salata tarafayi nahar wa zulafan minal layl innal hasanati yudhibna sayyi'at ni ọlọ́wọ́ sọ ayà yìí kalẹ̀ wípé ẹ máa kírun tarafayi nahar láàrin ọ̀sán méjèèjì ni pé ìrun zuru àti ìran ash wọ́n zúlẹ̀ fẹ́mìnà lẹ́yìn àti ní àárín gbùngbùn gbà tó súnmọ́ òru yẹni pé ìrun magrib àti ìṣá àti àṣùbà innal hasanati yudhibna sayyiati torí pé dáadáa téèyàn ṣe yẹn yẹni pé ìrun téèyàn kí ìmọ̀ ń fọ ìmọ̀ ń fọ aburú kúrò fún yàn ni ìgbà tó sọ̀rọ̀ yẹn tí àyà ń sọ̀kalẹ̀ faqala ar-rajul ọkùnrin yẹn wá ń sọ fún ànábì pé àlíyà hádà ya Rasulullah ṣé mi nìkan ni àyà yìí sọ̀kalẹ̀ fún ipe tí mo ṣe tí mo tí mo dáràn tí mo fi ẹnu mi kó obìnrin tí kìí ṣẹlẹ́tọ̀ mi lẹ́nu ṣé mo dáràn ṣé mi nìkan ni àyà yìí sọ̀kalẹ̀ fún kó ṣàforíjì fún mi qal ànábì wa sọ báyìí pé li jami'i ummati kullihim gbogbo àlèhùnmọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni kí gbogbo ẹni tó bá ṣe àṣìṣe tó ṣe pé ó ṣe àṣìṣe lọ lè ṣe lọ́hùn tó wá di pé wá túbá tóun náà regret pé á ah, tóun ṣe yí ọ̀dà ọlọ́wọ́n bó ṣe àforíjì fún un so irú ẹ̀ ni àyà yìí náà ni n tí àdéhùn fẹ́ ṣàlàyé fún wa ó ní pé tíyẹn bá ṣe lọ́wọ́n ọba tó ń tọ̀ ń bá wá dá ẹ̀mí rẹ̀ padà léṣe kẹsẹ̀ pé á ah, ẹni pé arákùnrin tá dárúkọ yìí ta kà nínú hadith ẹsẹ̀kẹsẹ̀ náà ni ó tètè dára rẹ̀ lẹ́bi pé á òun ṣe ń tí ọ̀dà sọ ọlọ́sìn ní pẹ̀lú kó tètè mọ̀ kó òun ṣe ń tí ọ̀dà òun lẹ́yìn náà ó tó wá jẹ́ ó tó wá kírun lẹ́yìn ìgbà yẹn ọlọ́run á ní irun tó kírun òun fi sábà rí fífọ ẹ̀ṣẹ̀ dànù fún un náà ló fi lágbára kí èèyàn máa ń sọ téèyàn bá mọ̀ nípa mùsùlùmí nítorí o bá mọ̀ nípa mùsùlùmí ó lágbára gan pàtàkì jùlọ mùsùlùmí ti ń kírun ẹni tí ń kírun ọmọ kankan ń pa rẹ̀ ó sì mọ̀ gbé ìdájọ́ lé lérí kí ni ìṣòro rẹ̀ o níṣòro tó bá rí ẹni tí pé bí wọ́n ṣe ń wo ìlágbájá ó kọ mùsùlùmí ní mùsùlùmí lọ́dọ̀ mi kò sí tó burú kódò ní pírọ́lẹ̀mù kankan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nítorí lè jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún yàn lọ́dọ̀ ọlọ́run òun náà ni kéèyàn ó jẹ́ mùsùlùmí kó wá lọ lépè ní kèfèrí kó wò ó sọ̀kan ní kí lágbáyà kó ní kèfèrí nì ó sì kódà kódà ló ní evidence lọ́gẹ́ pé mo rí tí ń ṣe báyìí kí ni tó mọ̀ nípa rẹ̀ ǹjẹ́ tí ń sọ ohun àbí tí ń ṣe ǹjẹ́ ó mọ̀ pé n tó ń ṣe ohun tí ó sọ ohun di kèfèrí ni àwọn kọ́nù so lẹ́yìn náà tá lè bá tó ṣe clarification tó ṣàlàyé tí ń ṣeun fún pé tẹ́ ń ṣe yìí ní ọ̀sán yìí di kèfèrí ni o so gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn náà tó bá ti tú bá ń jọ ọmọ so tó wà ní jòkó ara rẹ jẹ́ kó dúró ní dèdè tó yẹ kí wò dúró ní tiẹ̀ so ó ní pé mùsùlùmí tí bá ń kírun ara ń tí irun máa ń ṣe òun náà ni pé ìmọ̀ ń fọ ẹ̀ṣẹ̀ dànù kúrò lára mùsùlùmí gbogbo ẹ̀ṣẹ̀ tí mùsùlùmí bá ṣẹ̀ pàtàkì jùlọ irú àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣe pé kò ní ìjìyà nínú so tẹ́wẹ́ ni ẹ bá ti túbá tó sì kírun ọlọ́wọ́n bó pa ẹ̀ṣẹ̀ rẹ fún un àmọ́ pẹ̀lú mọ́jẹ̀mú mọ́tò ń débẹ̀ mọ́lẹ̀ kan sí mọ́tò tó bẹ̀ dé máa Anas radiyallahu anhu oní jẹ́ arajulun ila an-nabi sallallahu alaihi wasallam oní arákùnrin kan wá bá an-nabi sallallahu فقال يا رسول الله واني وديش الله أصبت حدا مدانا مدانا أو نتوشي كوي كونسي في جميني فأقمه علي lo ìdájọ́ yìí fún mi yẹni kí wà náàbì ìfìyà jẹ mí lo ìdájọ́ ọlọ́run lérí mi wà ṣábọ́rọ̀ ti sọ́láàt àsìkò mi bá tó fasọ́lá máa rasúlì lọ́ ìsọ̀lọ́ àlẹ́sọ̀lá ẹnìyàn wá kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam falamma qada as-salata gbàtán parí irun tán qal ó wá tún sọ pé ya rasulallah wo jíṣẹ́ ọlọ́run inni asabtu haddan àní mo dáràn fa'akim fiya kitab Allah lo òfin ọlọ́run ọba lérí ni qal ànábì wá ní hal adarta ma'ana salata tó bá wa qala na'am ọkùnrin yẹn níbẹ̀ ni qala anábì sọ pé qad ghufira lak ọlọ́run ti forí jìn ọ́ so n tọ́fẹ́ yọ jáde ń bí náà ni pé irun inú àwọn sábàbí ńláńlá tí ẹ máa fi rí àforíjìn ọlọ́run ọba ní pé ẹ̀ṣẹ̀ ni tí ẹ bá ṣe lọ́run irun ọlọ́run máa fi wọ́n fẹ́ kó yé wọ́n fẹ́ ṣàlàyé kan bíi wọ́n ní wa qawluhu asabtu haddan wọ́n ní ìtumọ̀ asabtu haddan yẹn ni kí mo dáràn mo ní bùkátà mo dáràn kí wọ́n fi ìyà jẹ mí tó bá ní haddu òun ni ìjìyà tó ti ní òfin ẹ̀ṣẹ̀ tó ní òfin ìjìyà nínú bóyá bí ká ní pé èèyàn parọ́ jù náà mọ̀yàn nísìn irú ẹni rún ó ti ọ̀daràn hadùnù ẹni pé tí wọ́n nà ní ẹgbà 80 àbí ẹni tó ṣe pé ó jalè tí o lè wú tó lè dé tó ẹ̀ká lọ hadù fún ṣùgbọ́n tẹ́ni ń sọ pé òun dáràn wọ́n ní ìtumọ̀ rẹ̀ kìí ṣe pé ọ̀ràn tí ma'asiyatan tujibu ta'zir ọ̀ràn tẹ́ni yẹn dá òun náà ni ọ̀ràn tó ṣe pé ọkàn yẹ kí wọ́n kàn jẹ́ níyà ní kìí ṣe pé ó ní specific kò ní ìjìyà kan pàtó tí ọlọ́wọ́n bá ti là kalẹ̀ walaysa al-muradu al-hadd ash-shar'i al-haqiqi kìí ṣe pé ìjìyà gangan tí wọ́n ti gbé kalẹ̀ ka haddi zina gẹ́gẹ́ bí ìjìyà zina wal-khamr àti mímu ọtí wa ghayrihima àtàwọn nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ìjìyà tó ti ní ìdájọ́ tó ti gbé kalẹ̀ fún un ó ní fàínà hádì ilẹ̀ ṣùgbúdà wọ́n tó dáwọn ìjìyà ẹ̀ṣẹ̀ bí pé èèyàn mutí èèyàn ṣe zìnà látàkútù bí sọ́là irun olè wóyìn o irun olè flọ́ọ̀ṣì ẹ̀ṣẹ̀ yíhun dànù wọn àbíkẹ́yìn ó jìyà rú yíhun ni o wala yajuzu lil imami tarkiha bákan náà kọ̀lẹ́tọ̀ fún ẹni tó bá jẹ́ aláṣẹ tó ipóhun ni ó fìyà jẹyàn kọ̀lẹ́tọ̀ kó parú rẹ̀ tì ṣe ẹ́ rí sallallahu alaihi wasallam ẹni yìí sì lóhun dáná jìyà ìtumọ̀ tó ṣe ni pé n tó ṣe yẹn kò dé ipò kí wọ́n nà ní àbí kí wọ́n gbé níbi kàbí kan ṣe gángan fún un ọ̀rọ̀ rẹ̀ fẹ́ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ títí ẹni àkọ́kọ́ ta kàún náà tó ṣe pé ó fi ẹnu sí obì olóbìnrin lẹ́nu àbí kéèyàn ní kéèyàn gbá obì olóbìnrin lọ́wọ́ mú àbí obìnrin náà lọ gbá ọkùnrin ọlọ́kùnrin ní ọwọ́ mú so kí wọ́n pé ah irú kí mo dánwò yìí so ó ti ṣe tán lọ́sọ̀ wá bá nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí tàbá ń kíyèsí hadisi yìí dáadáa ẹ̀rí pé àwọn ẹni yìí wọ́n ṣe kíní yìí tán wọ́n á dára wọn lẹ́bi ẹni tó bá ṣaburú tí ò dára rẹ̀ lẹ́bi mọ́ retí ìkẹ́ ọlọ́run ọba o tó tiẹ̀ tínú inú rẹ̀ tó ń dùn kó ṣe ọkàn ndọ̀pọ̀lọ́wọ̀n ó fèrèjì yìí ó yẹ kọ́ lákìyèsí mi mẹ́ o àkíyèsí pé nìyẹn wá bá nàbì sallallahu alaihi wasallam ó sì sọ fáà nàbì pípé tó ń ṣe ni ó mì pé òun gan retí ìjìyà òun retí láti túbá ànàbì sallallahu alaihi wasallam wá ń sọ fún pé à pé ìkẹ́ ọlọ́wọ̀n bá wà fúrú ẹ̀yìn báyìí sòkòlọ́kọ́ wọn ṣe àṣàánú fún wa o náà wàá ní qala qala rasulullahi sallallahu wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó tún sọ báyìí pé yẹn ni pé láti ọ̀dọ̀ anas náà ni ọgbà ọ̀rọ̀ yìí wá anas bin malik ó ní inna Allaha jẹun tán fayahmadu fayahmadahu kó wá dúpẹ́ fọlọ́run aw yashraba shurbatan àbí kó tí ẹ mú nǹkan ọ̀yà ahmaduhu alayha kó wá dúpẹ́ lórí kó mú nǹkan yẹn tán wọ́n ní al-akalatu bi fatil amza wa iyal marratul wahida min al-akala kalgadwati wal ashwa òun náà ni oúnjẹ tí yẹn bá jẹ lẹ́ẹ̀kan bí oúnjẹ àárọ̀ ni àbí oúnjẹ ọ̀sán ni àbí oúnjẹ alẹ́ ni yẹn bá jẹ tí yẹn bá oúnjẹ kan náà ni wọ́n máa ń pè ní al so ìyẹn ni pé kí wọ́n jẹun tán nìsín kí wọ́n ṣe alhamdulillah yíò ganu ọlọ́wọ́ bá máa ń dùn sí ìyẹn ni pé ọlọ́wọ́ máa ń fi yíò gan tó pa ẹ̀ṣẹ̀ rẹ fún yàn ẹni kí gbogbo nǹkan yìí ara ọ̀nà tí ìkẹ́ ọlọ́wọ́ bá fi pọ̀ fún mùsùlùmí ni àbí Musa radiyallahu anhu àdìnàbí sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ bá tọ́ra rẹ̀ ga yabsutu yadahu bil layl ó ní ọlọ́run bá máa ń tẹ́ ọwọ́ kalẹ̀ lóru lèyẹtúbà musī'u nahār nítorí kí ẹni tó bá ṣẹ̀ lọ́sàn-án kó bá lè wá túbá ìyẹn ni pé ọlọ́run bó tẹ́ ọwọ́ kalẹ̀ yóò máa retí ẹni tí ó ṣẹ̀hun tí ó túbá wa yabsutu yadahu bin-nahār ọlọ́run tó máa ń tẹ́ ọwọ́ rẹ̀ kalẹ̀ lọ́sàn-án lèyẹtúbà musī'u al-layl kí ẹni tó ṣẹ̀ ní òru kó bá lè túbá hatta tatlu ash-shams min maghribiha títí tí ó fi dìgbà tí ayé ò fẹ́ parẹ́ ìgbà tó òun bá ń yọ níbi títí ń wọ̀ tí òun bá ń wọ̀ níbi títí ń yọ ìgbà òun ni kò ní sí àǹfààní àti lè túbá mọ́ yẹn ni pé lópin ìgbà tí òun bá ti máa yọ níbi títí ń wọ̀ tí ó ti máa wọ̀ níbi títí ń yọ tí yẹn bá ń ṣẹ lọ́hùn tí ẹ bá túbá lọ bọ́lọ́run pé ọlọ́run mo túbá yẹn níjọ́ rẹ̀ wò mọ́ ọlọ́run gba túbá yẹn tó lè jẹ́ gbogbo àwọn ọ̀nà tí mùsùlùmí tó gbọdọ̀ máa fi ràn kan ìkẹ́ ọlọ́run ọba wọn adínú jẹ́ amúrúbùnà àbísà abúlò jẹ́ amúrúbùnà àbísà lọ́gbà ọ̀rọ̀ yìí wá bífátìlà àìníwèlbà àbísà àbẹ́sà. السلمي رضي الله عنه قال قل كنت وأنا في الجاهلية قل أمي nígbà tí mo fi wà ní àsìkò jahiliya tí n ti di mùsùlùmí àdúnnù annannáta aláàdọ̀láàlá mímọ̀ ń rò páwọn èèyàn ó dá mi lójú páwọn èèyàn wà lórí ànà wà annahum laysu ala shay'in ipé wọn ò sí lórí oore wa hum ya'buduna al-awthan òsà ni wọ́n ń sìn àwọn èèyàn ń sìn òsà وسمعت برجل بمكة يخبر أخبارا ó ní mo wá gbọ́ tí ọkùnrin kan òun wà ní Mẹ́kà يخبر أخبارا ń mú àwọn ìró kan wá fún wa فقعدت على راحلتي mo wá jókòó lórí nǹkan gùn mi فقدمت عليه mo wá lọ lè bá ẹ wo ẹwọ àdísì yìí nùjẹ́ àbí nùjẹ́ amúrùbùnù àdìsá ó ní kọ́dà ní àsìkò táwọn èèyàn ń ṣe ẹbọ òun ibà máa o òun gbà pé ọ̀nà ànà ni wọ́n rìn táwọn èèyàn sọ pé sí ànábì ń bẹ lásìkò ni ànábì olówó bá nùjẹ́ so ní pé àwọn tí wọ́n ń bẹ lójú ọ̀nà àhìnàfíyà àtàwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn ìsọ̀rọ̀ ilé àwọn àwọn ẹ̀sìn yahudi àtẹ̀sìn nàṣọ́rọ́ àwọn ilé ìwé bá wọn ṣe bó rárá ara wọn náà ni nùjẹ́ ibn amru yìí ó ní òun ó dá òun lójú páwọn èèyàn pé ah, ẹni àlò ni wọ́n torí ẹbọ ni wọ́n ń ṣe ìwé bá wọn sìn onígbà tó wáyà lòun wá ń gbọ́ tí ọkùnrin kan wọ́n máa ń sọ àwọn nǹkan kan fáwọn mọ̀ ń fáwọn láwọn ròyìn faqa'adtu ala rahilati faqaddamtu ilayhi mo wá lọ sọ́dọ̀ rẹ̀ ìgbà tó ń lọbẹ̀ fa idha rasulullah sallallahu alaihi wasallam mustakhfiyan jurra'an alayhi qawmu olóhùn wá rí ká anabi sallallahu alaihi wasallam mustakhfiyan anabi ń fara pamọ́ nígbà yẹn jurra'an alayhi qawmu tí àwọn ìjọ rẹ̀ wọ́n máa ń fojú yẹpẹrẹ rẹ̀ ni ẹni kí wọn ọ̀ká kún wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ó ní fatala tóftu fatala tóftu mo wá ra yọ kọ́lọ́gọ́lọ́ hátà dàkẹ́tù àlẹ́ yìí di mẹ́ka mo wá lọ́ọ́ débà ní mẹ́ka fakultu lẹ́wù ó ní mo wá sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe manhans taniọ́ قال انا نبي الله ولميني النبي الله النبي دالون به كي النبي الله نمي قلت متصف بي ومن نبيش كنتما نبي توجه قال أرسلني الله قلت وبلونا من شيء قلت أتبي وبأي شيء أرسلك كن طلع الله في هنا قال قلني كطلع الله من كي بسلة الأرحام كما دايدي بقى كما سو Ebi papọ̀ wàkẹ́sìrò àwùsàn kí n máa gé àwọn òòsà wà áyíwá ìdàlọ́ kí wọ́n káwọn yóò sì sí ọlọ́run ọba lọ́pọ̀ oṣù láàyè ìṣòro bí yí ṣe àyè láàyè ìṣòro bí yí ṣe àyè kẹ́nìkan kọ́ máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba rárá kult nùjẹ́ ọlọ́run tó bí anabi sallallahu alaihi wasallam onífàmẹ́ni máa ga aláhàdá àwọn àwọn iná wọn ń kún ọ lọ́wọ́ lórí iṣẹ́ tó ń ṣe yìí kal oní hurun wa abdun oní ọmọlúwàbí wa ń bẹ bẹ́ẹ̀ sì ni àwọn ẹrú náà wà lára àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú mi wà máa àrùn yawma idin abubakar bilal abubakar àti bilal àwọn náà ṣe pẹ̀lú anabi sallallahu alaihi tó ń ba ìsìlámù nígbà àwọn radiyallahu anhu kúl olóhùn tó wá sọ fún anabi pé inni muttabi'uka a ah, èmi náà máa tẹ̀lé ọ qal anabi wa sọ báyìí pé innaka lan tastati'a dhalika yawmaka hadha ipa rẹ̀ ní ká tọ́lọ́ bẹ́ẹ̀ ṣìyẹn lónìí nínú kó lè rí tẹ̀lé mi lónìí allah tara hali wa hala an-nas bí mo ṣe rí ni ìṣesí mi tí mo ń lò òòrí táwọn èèyàn náà ń dán mi ń lò ni ẹni pé òòrí bá ṣe ń gbénú ìlú yìí ni orí pé ìran á ń yọ gọ́lọ́gọ́lọ́gọ́lọ́ ni èyí tí ìrí ẹ̀sìn fi lọ́lẹ̀ ìran á ń yọ ni ẹnìkan kan mọ̀ pé ẹ̀yìn ilé ìyàn rárá nàtàn ò lè ṣe ò lè bá mi ṣe lónìí walakin arji ila ahli irji ila ahli adájú ni padà sí ọ̀dọ̀ àwọn ará ilé rẹ̀ fa idha sami'ta bi qad zaharat tọ̀ kọ́dọ̀ hàrùtù fàtìlì ìgbà tó bá ti gbọ́ wípé mo ti wá di ẹni tí àwọn èèyàn ti rí pé wọ́n ti ń gbọ́ tèmi táwọn èèyàn ti ń tẹ́tí sí mi àbí tí ọ̀rọ̀ yẹn bá ti hàn dáadáa wọ́n wá bá mi kọ́d àbí nínú jẹ́ olóko tó sọ báyìí pé ó ní fàdà àbùtù ilẹ̀ ahàlì mo wá kọrí sílé فقدم رسول الله صلى الله عليه وسلم المدينة إيباني النبي وعب مدينة وكنت في أهلي وولد وراليني وجعلت أتخبر الأخبار نسا وان وديكا كري وديكي وأسأل الناس حين قدم المدينة وان بيعوية تاوي باتي مدينة حتى قدم نفر من أهل المدينة أوان أرى مدينة كوادي فقلت وانك ما فعل هذا الرجل الذي قدم المدينة كني وقلت ومدينة كني شيء فقالوا واني الناس ليس راعي وقد أراد قومه قتله وني آه الناس ليس راع لا ويوم يسالوا وان يرى بانيو شيء سيفاني بي أو ملدي ري أو يجوري ولا أنفقا أما ولم يستطيع ذلك أما هو ريقا ọ̀kọ̀dìm tó madina ó ní abúmọ̀jẹ́ ó ní èmi náà wá lọ sí madina padà kọ́lùtù àrẹ́ṣì mo wá wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọlé tọ̀ fàkúntù ya rasulallah wọ́n ní wà nábì àtàrífùnì tó dá mi màmá kọ́lá nábì ní nàám bẹ́ẹ̀ ni antallabi laqaitani bi Makkah ṣé bí pàdé ní Makkah níjó ní kọ́lá ó ní faqultu ya rasulallah mo wá ní ìwòjíṣẹ́ ọlọ́run akhbirni amma allamaka Allahu wa ajhaluhu sọ nǹkan tí ọlọ́run bá ní kí wọ́n mọ̀ tẹ́mi ọ̀mà ṣàlàyé rẹ̀ fún mi akhbirni anis salah ṣàlàyé nípa ẹ̀rún fún mi qal anábì ní salli salata as máa kírun àṣùbà thumma uqsir anis salata hatta tarfa'a ash kó wá dúró kó mọ́ dúró má kírun má ó dìgbà tí oorun bá tó ga sókè kọ́ ìdúró mọ́ ṣìn ní òǹdíwọ̀n ọmọ ọkọ̀ ọkọ̀ yẹn ni pé tí oorun fi yẹ̀ ní jẹ́ báwọn tí oorun bá ti yẹ̀ fàínà àtẹ́tùlùhù ìnà àtẹ́tùlùhù ìnà àtẹ́tùlùhù bẹ́yìn kọ́dùnà ṣẹ̀tàn ó ń torí gbà tí oorun bá yọ yẹn àárín ìwo èṣù méjèèjì ní fi máa ń yọ mọ́tì kírun nígbà wọn wà iná ilé yẹ́sùlá akọ̀fà gbáyìn láwọn kèfèrí tó máa ń fi rí balẹ̀ fún òrùn súnmọ́ sọ́ọ̀lì ẹ̀yìnbá yẹn ni kí wọ́n sọ̀wá kírun nígbà yẹn lẹ́ni pé lẹ́gbà tó rò bá yẹ tàrí tán wà iná sọ́lá tàbí ṣùgbọ́dá tán màṣúlò rọ̀ torí irun yẹn àwọn màláíkà wọ́n ṣẹ̀rí sí wọ́n sì wá dúró bẹ́ẹ̀ hátà yẹsẹ̀kìlò zìlà bẹ̀rù rọ̀mọ̀ṣí tó fi di pé yẹsẹ̀kìlò zìlò bẹ̀rù rọ̀mọ̀ṣí tó fi di pé bògì yóò tún sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí kíní ọkọ̀ ọ̀hún náà sùmọ́ akusur anisọ̀la ìgbà yẹn mọ́tì mọ́tì ti kí òun gbà wọn o fàyídà fàyídà fàyínàwó iná ilé ń tẹ́sùkárù jẹ́ ànàm tẹ́sùjúrù jẹ́ ànàm ìgbà yẹn náà ti já ànàmà ní hó yẹni pé lẹ́yìn ìgbà tí òun bá mú wọn hàn lẹ́yìn wàyílà fàyídà akọ̀bẹ̀lẹ̀ fẹ́yì ìgbà tó bá di pé bògì ti wá yẹ yẹni pé tó ti tó àsìkò tó ògì ti yẹ fasọ́lì báyẹ̀kọ́ kí wọn alásàrè báyìí na sọlá tó ṣó dàtà màṣúrọ̀ àtàtò sọ́lì àṣà yẹni pé àsìkò yẹn àwọn mọ̀láìkọ̀ wà àwọn wọn wà jẹ́rìí sí irun tó bá kí tó bá ti wá ká sórí tán súnmọ́ ọkùsùn àni sọlá tó dúró mọ́gìrùnmọ́ hatta tagruba shams títí tí ó ń fi wá wọ̀ fàyínà tagruba bayna qarni shaytan torí òun máa ń wọ̀ sí àárín ìwo èṣù méjì wàyí náà ìdí ń yẹ sùúrùlá kò fa ìgbà iná làwọn kèfèrí máa ń forí balẹ̀ fún òun kọ́l onífàkúntù yá nàbí yàlá wọn ní ìwà nàbí fàlùdù ẹ̀dìf ní àìn alùwàlá kọ́mi bó ní ṣe ṣe fàkọ́lá níbi wá ní màmínkùn ìrọ́jùlẹ̀ ìkọ́rẹ̀ òdó ahu yùkọ́rùbù wà tó àwò anábì ní kò sẹ́nìkan nínú yín tó ṣe pé tó bá lọlẹ̀ sún ojú òbí ṣàlùwà lámúra rẹ̀ wà tó à tó sún ojú òbí ṣàlùwà lámúra rẹ̀ tó wá ojú òbí ṣàlùwà lá wọ̀nyẹ̀ta mọ́tòmọ́bọ tó yọnu wọ̀nyẹ̀sánsì tó fín wọ̀nyẹ̀sánsì tó tó fín jáde padà ilà kọ́rọ̀tìkọ́tọ̀ ẹ̀yà wájú ẹ̀ ń wọ̀ sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ àti ẹ̀ṣẹ̀ tí yẹn bá fi ẹnu dá méjèèjì yóò sì gbogbo ẹ̀ yóò kúrò wàhàyà ṣìnì kọ́dá ẹ̀ṣẹ̀ tí yẹn bá fi imú dá tó mọ lẹ́yìn ìgbà náà ìdàgásẹ́lẹ̀ wájì hàn wú tí mùsùlùmí bá tó wá fọ ojú rẹ̀ kàmà amara Allah tó ṣe gẹ́gẹ́ bọ́lá ọba sí pálásẹ̀ ìlà kọ́rọ̀t ọ̀tọ̀ọ̀yà wájì yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó fojú yóò kó mẹ́mí akọ̀rọ̀ fílẹ̀ lẹ́tì yìí láti bí ẹgbẹ̀gbẹ́ irungba yóò bá jáde máa ẹ̀ náà pẹ̀lú omi tí bá ń bọ́ súnmọ́ yẹ kìsẹ̀lẹ̀ yẹ lẹ́yìn ilẹ̀ nínú ìfàkì lẹ́yìn náà kó tó wá fọwọ́ rẹ̀ lé gan tó bá tó fọwọ́ rẹ̀ lé gan ilà kọ́rọ̀t kọ́tọ̀ ayà yẹ lẹ́yìn mi àná múlìhì àwọn ẹ̀ṣẹ̀ yóò jáde kó ní gbogbo ọwọ́ rẹ̀ kódà yóò bá bí àwọn ọmọka eré ọmọka rẹ̀ yóò bá jáde súnmọ́ lẹ́yìn náà yẹ kó tó pa orí rẹ̀ tó bá pa orí náà ilà kọ́ra kọ̀tọ̀ ẹ̀rọ sí àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ lórí rẹ̀ náà yóò jáde kó omi àtọ̀rọ̀ fi ṣáàrì yìí màlìmá pẹ̀lú omi tó bá bá omi jáde tó mẹ́lì yẹ kí kọ́dà méjì ló kà rẹ̀ lẹ́yìn tó bá tó wá fọ ẹsẹ̀ rẹ̀ dé kókó ẹsẹ̀ ilà kọ́ra kọ̀tọ̀ ẹ̀rọ lẹ́yìn máa ànàmúlì yìí màlìmá àbíkó jẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó fi ẹsẹ̀ dá gbogbo ẹ̀ yóò bá omi jáde kọ́lá pẹ̀lú bí àwọn orí ọmọ ká rẹ̀ ọmọ ká iṣẹ́ rẹ̀ fàyín kọ́mọ fàyín huwa kọ́mọ wà sọ̀lá tó bá wá kírun tó dúró tó kírun fàhẹ́mídàlọ́ àtàhàlà tó sẹ́yìn fọlọ́hún fà áfúná àlẹ́ yìí tó dúpẹ́ fọlọ́hún tó sẹ́yìn fún wọ̀mẹ̀ jáde ọ̀hún tó gbọ́lọ́ ọba tóbi lèlẹ́bí wọléwó àhìlú ẹgẹ́ bí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ sí wàfàrà kọ́lbà wulilá ìdáhàlà tó fa ẹ̀mí rẹ̀ ló kó fọ́lọ́run illa sarafa min khati'atihi ka hay'atihi yawma waladati ummuhu. ibi tí Sheikh Nawawi tafẹ́ lò nílé hadithi gẹ́gẹ́ nù. pípẹ́ tó bá wá kírun báyìí lẹ́yìn pàtó ṣàlùwà látà tó kírun anẹ́bí sọ fún àbúrò jẹ́ ipe tó bẹ́lẹ̀ kírun tán báyìí o gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run nìkan fọ́ kú lára yẹn ara yẹn mọ̀ gẹ́gẹ́ bí ijọ́ tí wọ́n bí lọ́mọ tuntun ni ṣùgbọ́n nǹkan wọ̀nyí náà ló fi léwu kí ọmọ owó èèyàn níwò kèfèrí kọ́ ọmọ owó èèyàn níwò kèfèrí wàláhì àgbákòlá ńlá ni àgbákòlá ńlá ni so torí pé kí ni gbogbo àwọn tó lọ́wọ́ bá máa fi ń sanú tí wọ́n fi ń ṣàforíjì fún yàn ó pọ̀ ó pọ̀ tayọ bójú tiẹ̀ ṣe mọ́ lọ ojú rẹ̀ fún ló fà so àti pé kí ọlọ́run wá wá fẹ́ẹ̀ tí wọ́n ń fún fáwọn èèyàn tó ṣe pé irú nǹkan báyìí wàhálà ńláńlá ni fún ìrọ́jọ́ ọlọ́wọ́ ọba tó náà ni mùsùlùmí gbogbo àwọn àǹfààní ńláńlá tí a ní lọ́dọ̀ ọlọ́run náà nílé yìí pàtàkì jùlọ láti ibi ọ̀rọ̀ kíkí ẹ wà ní pé wọ́n ń ṣàlàyé náà pé irun yẹn kì í ṣe irun tó yẹ kí pàtìpàtì o irun tó yẹ kí ká máa amọ̀rọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe pa láṣẹ kì í wò ó pé bá a ṣe ń kíjẹ́ máa kí lọ́bẹ̀ náà èyí ó kí gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ní pé èyí ó kí irun yẹn iná lè yóò fi rí ẹ̀san tí anabi sallallahu alaihi wasallam tó ní pé yẹn ó rí ní ẹ̀san tó ṣe pé ń jẹ́ pé àforíjì ọlọ́wọ́n nílé ayé yàn yìí mọ́ṣá sí àánú fún wa. فحدث عمرو بن عبس بهذا الحديث أبا همامة صاحب رسول الله صلى الله عليه وسلم عمرو بن عبس ó ní òun àdísì yìí òun ṣàlàyé rẹ̀ fún Abu Umama tó jẹ́ ọ̀rẹ́ Ànábì sallallahu alaihi wasallam faqala lahu Abu Umama Abu Umama wa sọ fún pé ya Amr ibn ما تقول في مقام واحد يعطى هذا الرجل oni wọ amúgbùn absa ńgbùn máa tẹ̀kùn wòye sí tó ń sọ ìdára o fi maqamin wahidin yu'ta hadha ar sí ní ìjòkó ẹ̀kan péré náà ọlọ́wọ́ fún ní gbogbo nǹkan tó ń sọ yìí qala amr amr wa sọ báyìí pé ya aba umama wa abu umama laqad kabirat sinni mo ti dàgbà wa raqqa 'idami kọ́dà igun mi ó ti lẹ waqtaraba ajali àsìkò kú mi tó wa ma biya hajatun an akdhiba 'ala Allahi kí ni mo fẹ́ fi kí n parọ́ mọ́ lọ́wọ́ bá ṣe yẹn ni pé bí amúrùbùn àìsà kó ìsọ̀rọ̀ yẹn fún àbú mama ó yà lẹ́nu pé ẹ́ eh, adúrú nǹkan ńlá téèyàn ó rí nì látara pé èèyàn kírun èèyàn sálọlá èèyàn kírun ah ṣé bó ṣe rí náà nu so ìyẹn ni pé ó ń retí kó tún fi òun lọ́kàn balẹ̀ sí i kìí ṣe pé ń pe kìí ṣe pé ń pe amúrùbùn abisa pé ó kúrọ́ ni àmọ́ tí abúlé màmá ń fẹ́ ni pé ó fẹ́ kó tó fi lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ tí ó sọ wọn ibi sọ̀rọ̀ tó wí yìí bá ti fi kó náà nìyẹn wọn ni ah mo ti dàgbà táwọn kí n máa parọ́ kí ni fi lọ sí alkiyama ni wọ́n yìí ilé parọ́ mọ́ wala ilé parọ́ mọ́ lọ́n wala ala rasulillah sallallahu alaihi wasallam ń gbọdọ̀ parọ́ mọ́ nàbì rárá law lam asma'ahu min rasulillah kó wá ṣe pé yìí tí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ànábì ni illa marratan aw marratain aw thalatha kájẹ́ pé bóyá ẹ̀kan náà mọ́gbọ́ ni abẹ́mẹ̀jì abẹ́mẹ̀ta ìbá tó ní àgbóyá mo sì gbọ́ ni hatta adda sab'a marratin mo gbọ́ fẹ́ lè je tánàbí sọ̀rọ̀ yẹn ma haddastu abadan bihi walakin sami'tu akthara min dhalik àmọ́ yìí sọ àmọ́ mo gbọ́ ó kóró tún ju ẹ̀mí ìje gan lọ tí mo gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam rawahu muslim mọ́ muslim náà gba àdéfé wa tó ní pé irú àwọn nǹkan báyìí ẹni tí mùsùlùmí tí yóò rí láǹfààní lára ẹ̀wọ̀n kìí ṣe àǹfààní kékeré látara pé èèyàn kírun bọ́lọ́ ṣe ní kéèyàn kí bákan náà èèyàn sí àlùwàlá gẹ́gẹ́ bí ọlọ́mọba ṣe ní kí a ṣe ẹ tẹ bá níbi ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlùwà láyà yìí wọn ò dárúkọ ọwọ́ ọwọ́ níbẹ̀ làwọn fuqaha kan àwọn àfà nínú àwọn àfọ onífẹ́kẹ́ yìí ni wọ́n fi lọ síbi pé àṣé tọ́ba ní ọwọ́ fi ọwọ́ ike wọn ká fífọ ọwọ́ dé ọrùn ọwọ́ wọn ká kún àlùwà lánìbẹ̀rẹ̀ tó ara ń rú àwọn ẹ̀rí tí wọ́n ń lò lélẹ́yìí wípé ọwọ́ pọ̀mọ́ gbogbo ọrùn ọwọ́ náà ni dé ìgbọ́n sòkè ṣe kúbọ̀ èèyàn níṣe níbẹ̀rẹ̀ o èèyàn ó ṣe torí àdìsá lẹ́sọ̀ ọ̀rọ̀ sọ́là mi wà tó sọ bẹ́ẹ̀ tó ní ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta àmọ́ yẹn náà á tó padà tó ń fọ̀ nígbà tá a bá tó ń fọ apá a gbọ́dọ̀ fọ ọrùn ọwọ́ papọ̀ máa sọlé ní etí àwọn afọ́ ní àwọn tó ń tọ́ fi àwọn afọ́ ní kẹ́kẹ́ fi sọ báyìí alimami Nawawi rahimahullah gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé nínú ṣe sí wọn ni pé tó bá mú hadith wá báyìí tó tó wá mú bí àwọn àlàyé àwọn kelmat wọn mú wá níbẹ̀ wọn ní jùrọ̀ àlẹ́ ìkọ́wọ̀n هو بجيم مضمونة وبالمد على وزن علماء أي جاسرون مستترون غير هائبين يعني كما قجال لي النبي صلى الله عليه وسلم wọn ò bẹ̀rù rẹ̀ rárá هذه الرواية المشهورة وني أبواي توها تبجمة ورواء ورواء الحميدي وغيره حراء ولا أمين قالي حراء أمي توها جراء بكسر الحاء المملة وقال معنا وكما كان يتم لعنا غضاب ذو غم وهم يعني في أمان بنوسي وان عليه الصلاة والسلام رارا قد nẹ̀lẹ̀ kọ́t àìlà sọ́bùrù hùmbì yẹni pé wọn ò tẹ̀lé mú sùúrù fún ànábì rárá yẹni pé wọ́n ṣẹ́rí sùúrù wọn kó ní ọ̀dọ̀ ànábì hatta afẹ́ra fi àjísàmì tó fi pé ìbínú yẹn gan ìmọ̀ ńlapa ní ara wọn tí wọ́n ti máa ń ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam min kawnihi min qawlihi حرى جسمه يحرى إذا نقص من ألم أو غم ونحوه يعني pé inú àwọn gbólóhùn alárọ́wá tó máa ní hara jismuhu yahara yẹni pé idha naqasa min alami yẹni pé tí ara bá wù níbi kó bóyá ẹ̀ta èrò àbí ìbínú àbí ìbànújẹ́ ó mú ìrùn wà sọ̀hí anáwùdòjì àmọ́ ìtòlọ́ láfíà jù ní pé jùrọ̀ náà ní kìí ṣe hara qawlu sallallahu alaihi wasallam wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ láàrin ìwo méjì èso àìnà ìyàtẹ́ ìrà sí ìyẹn pé lọ́kàn kan orí rẹ̀ wal-murad at-tamthil ń tà ń sọ àpèjúwe ni ma'nahu ìtumọ̀ ní pé annahu ilayhi yataharraku shaytan wa shi'atuhu wọn nígbà yẹn ni ìsúmọ̀ ń rúra àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ wa ìgbà wọn fẹ́ máa ń lọlé jẹ gàba lórí àwọn èèyàn wa màáyán ẹni pé tó sún nǹkan tí ó fi ṣàlùwàlá omi àlùwàlá tó sún mọ́ màáyán tó wọn ni pé yóò dúró lùmọ́ yóò wá omi alladhi yatawadda omi tí ó fi ṣàlùwàlá wa qawluhu gbólóhùn rẹ̀ tó ní tó wà ní hadith pé illa kharat khatayahu kharat wa huwa bil kha al ẹni kharat ay saqatat ẹni pé yóò wúlò lẹ́nu ní wọn gbogbo ọjà bọ́ wa rawahu ba'duhum jarat bil jim àwọn pé pé jíìmù lọ́wọ́ ń bẹ̀ wà sahih bil kha àmọ́ kharat náà ni ó jẹ́ ètò lálàáfíà wọ́wọ́ rẹ̀ wáyé tó jumhur òun náà ni àgbàwá àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn àfáìsìn wàkọ́wùlùhù fàyẹ̀ntẹ́sìrì ayé yẹ̀sẹ́kìrì tó pé yọ́ jáde ينتصر يوم وفقع يعني يستخرج يوم الجاري ما في أنفه من أذى والنصر طرف الأنف wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ tó nìyẹn ṣẹ̀ imú rẹ̀ àti níbi àwọn ẹgbẹ́ ọmọ ìka rẹ̀ sólè yìí òun náà ni bí anabi sallallahu alaihi wasallam pé ìṣàlàyé ọ̀rọ̀ yìí fún àwọn sọ̀hábà nípa pé ìkẹ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala a máa wá àti àánú rẹ̀ láti di ìrùn kíkí láti fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe rẹ̀ tó bákan náà tó a ṣàlàyé pé àwọn àdìsánká yìí kò túmọ̀ sí pé ń sílẹ̀kùn aburúlẹ̀ fún yẹn láti máa ṣe ẹ̀rí gbogbo àwọn táwọn ti pa àwọn látẹ̀kàn yìí àwọn ènìyàn gan wọ́n ń retí pé àwọn ti ṣe lọ́wọ́ bá tán pé á ah, ń táwọn sí yìí àwọn fẹ́ ṣetán láti já oko mẹ́ẹ̀ tó náà ni fẹ́ tó náà bá ṣetán láti já oko níbi ẹ̀sùn tó sẹ̀ ọlọ́wọ́ bá ṣetán láti gba tutuba rẹ̀ wọn àbí Musa al-Ash'ari radiyallahu قال النبي صلى الله عليه وسلم إذا أراد الله رحمة إذا أراد الله تعالى رحمة أمة تولوا بابا بيرو لا تكي أو يجوك قبض نبيها قبلها فجعله لها قرطا وسلفا بين يديها وإذا وإذا أراد هلكة أمة عذبها ونبي حي فأهلك وهو حي ينظر فأقر عينه فأقر عينه بهلاكها حين كذبوه وعصوا أمره الله أكبر أبو موسى الأشعري قلنا النبي صلى الله عليه وسلم كي إذا أراد الله تعالى رحمة أمته تقولوا بفير تبفير كيالي أمك يعني كنت بفير شأنه àwọn ìjọ kan kọ́ba dọ̀nà níyì hà yóò ti jẹ́ kí ànábì wọn tọ́lọ̀ wọn sí wọn yóò ti kú kọ́bùlà hà síwájú kó tó pa àwọn ìjọ yẹn ẹni tó jú wọn lànábì wọn ti kú wàjà àlẹ́wù làhá fárọ̀ kan yóò wá yan àwọn kankalẹ̀ tó ṣe pé àwọn ni wọ́n rúlé fún un yẹn ká ni wọ́n máa jẹ́ bí ẹni tí wọ́n máa ṣàmójútó ọ̀rọ̀ rẹ̀ wasalafan bayna yadayhi yẹn bí wàá tó ṣe wọ́n ní àwọn tí ó tí ó yóò jẹ ẹni tí ó ṣàwájú táwọn wà lẹ́yìn rẹ̀ yóò ṣàlẹ́bí wọn ẹni tí ó ṣàwájú táwọn èèyàn wà wá ní bayna yadayha táwọn wà wá lẹ́yìn tiẹ̀ yẹn ni pé yóò fi àwọn èèyàn kalẹ̀ tí wọ́n mójútó àlámọ̀rí ẹ̀sìn yẹn so wà ídá àrọ́dọ̀ lọ́hù halakata ummatin àmọ́ tọ́lọ́ ń bá fẹ́ pa àwọn ìjọ kan rẹ́ àìdábà yóò fi àjẹ wọn wà nàbí yóò hà hayyun ànábì wọn sì wà láàyè tó bá nàbí wọn sọ fún wọn wà ní gbọ́ ojú ànábì náà lọ́wọ́ fi wà máa fi àjẹ wọn fa ahlakaha wà huwa hayyun yanzuru yóò pa ìjọ òun rẹ́ tó yẹ pé ànábì wọn sì wà láàyè kódà yóò mọ̀ wọ́n ni tíjà ń bá ń ṣẹlẹ̀ sí wọn fàkọ́rọ̀ àìnàwó ọlọ́run ayé kí ojú ànábì yẹn kó tutù lè hàlákìá pẹ̀lú ìparun tó bá ti pa àwọn ìjọ ń rẹ iná kàdàbùhù ìgbà tí wọ́n ń pè é rọ wà ẹ́sọ̀ àmọ̀rọ̀hù tí wọ́n tẹ̀lé àṣẹ rẹ̀ hadith yìí náà ó ń jẹ́ àpapọ̀ nínú àwọn hadith tí ń ṣàlàyé bí ọlọ́run ti sànú àlùmọ̀ yìí látara pé alẹ́ ìsọ̀lọ́ ọ̀sán náà kókó láàrin àlèhùnmọ̀ yìí ìgbà tí ó sì lọ ó fi àwọn èèyàn kalẹ̀ tó kí wọ́n mójútó àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn so yìí túmọ̀ sí pé àánú ọlọ́run bá ń bẹ lórí àlèhùnmọ̀ yìí kò rí bí àwọn ti àlèhùnmọ̀ yòókù àbí pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́run wa yòókù tó ṣe pé ọlọ́run ọbọ̀ lójú wọn náà ni yóò fi pa àwọn ìjọ wọn rẹ́ sórí ìpọ́nlọ́wọ́ bọ̀ ọlọ́run bá fẹ́ fi àjẹrú àwọn náà tó n tí wọ́n àdéhùn ṣàlàyé ni pé àwa agbọ́dọ̀ nígbàgbọ́ pé ah, ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò ní ẹ̀mí láti fẹ́ fi ìyà jẹ àwọn èèyàn kò ní ìyàwó fi ṣe kankan kò ní ìyàwó fi ṣe kankan káwọn náà ká máa fọwọ́ fa ìyàwó lọ ọlọ́wọ́n ọba ẹ gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi tí ọlọ́wọ́n ọba là kalẹ̀ fún wa láti fi rí àánú láti fi rí ìkẹ́ láti fi àforíjì wàlá ẹni tọrọ rẹ lè lọlé já tó bá kángun sí ìyá lọ́dọ̀ náà àkọmọ fún òun fi wọn fa ìyá yìí torí pé wọn kà á nọrọ ọmọ rọpùkà ẹni wọn kà á rọpùkà bí bọlá ní bẹlẹ àdé lọ́wọ́ bí sábùsí fún yàn o tó kọlọkọ ṣàṣàlù fún wa gbogbo àwọn ọ̀nà kan tí alẹ́ sọ lọ́wọ́ sẹ́lẹ̀m tó ti kó yé wa abẹ́lẹ́ ọ̀rọ̀ sọ́lọ́ ọ̀tàlá kọ́mọ́sà ti kó yé wa ó sì ti ká lè tẹ̀lé ó sì ti kó lè rí bí alẹ́ sọ sọ́lọ́m ṣe ní yóò rí fún wa gbogbo tí wọ́n ń súnyàn mọ́ ìyà ìbínú ọlọ́run ọba kọ́nà kọ́nà ṣàdúrà jìnà sí wọn hàlá wa sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa tabi'in wa ihsan Assalamu alaikum ṣùgbọ́n èyí lọ báyìí kí ni ìdájọ́ lílo ayàpọ̀ hàn láti ṣe lórí tó nínú ẹ̀kọ́ fóònù àbí handset lílò ara rẹ̀ náà ni pé kí wọ́n má fi ayé alukur'an kí wọ́n má fi ṣe ringington àkọ́kọ́ ni pé kátẹ̀ ni pé ẹni tí kì í bá rí ara sọ látara pé yóò lè máa mú wọ tọ́ílẹ̀tì ọkọ nù kọ̀ bá a mú ẹlòmí lè wọ́n ní pé wọ́n yìí ní mọ́ tọ́ílẹ̀tì èyí wọn náà kò tó fún ẹ̀ ní àwíjà láti lè máa fi lè máa lo alukóran ti ṣe lóyún tó òun náà ní pé ńgbà mi tí wọ́n bá ń pè ẹlòmí lè sáré kíkẹ́ tó ṣe pé yọ kọ́ ti kíkẹ́ alukóran níbi tí kò ti yẹ kí wọ́n stọ́ọ̀pù níbẹ̀ ẹlòmí tó lè ní wọ́n hàn ìmọ̀ mi sọ̀rọ̀ àmọ̀ sí tó bá ti rí pé ó débi áyà náà ní tó gbé iná láti ní yíò náà kìí tó ń ṣe àwíjàre fún yẹn láti lè máa lò ó sòrí tó wájú kan bá lè lọ ní pé imtihan lil Qur'an iye pẹ̀lẹ́ ní fún kí wọn fi Qur'an ìṣòro ní tó ìwọ̀n fún alukur'an lè kò bá mu rárá sọ wọn afá ṣọ lórí fífi alukur'an ma fi ṣe ringin tone kò bá mu rárá ẹlòmíì njẹ́ òun sì bìlí bìlí káfílẹ̀ ni pé mùsùlùmí lòun sokoda ẹlòmíì yóò rò pé káfílẹ̀ mà pé àsúnmọ́ ah, islam gan tó bẹ́ẹ̀ sì ní irú nǹkan báyìí náà fi máa ń sọ pé ọgbìn orí òun kọ́ la fi ń gbé ẹ̀sìn ẹ̀rí pé tí yẹn bá wẹ̀ ọ́ kí ló ṣe àá ah, yà ringin tone ah, kàkúránì àwọn dáná so kò sí dáa so òun ni pé gbogbo ata bá ń ṣe nǹkan báyìí ká jìnà sí ká lè wá nǹkan míì ká máa fi ṣe ringingto bí a sì gbọdọ̀ fi orin àbí ìlú àbí kankan ká fi ṣe ringingto bẹ́ẹ̀ náà la gbọdọ̀ fi àyà Qur'an náà a gbọdọ̀ fi ṣe ringingto wallahu a'lam. salamu alaykum. salam. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ ìyá lè jẹ́ oúnjẹ ìyàwó tí wọ́n ń ṣe ní na bó ṣe máa ń ṣe ìyàwó lọ́rùn yẹn èèyàn lè jẹ oúnjẹ rẹ̀ èèyàn lè jẹ torí pé kò kì í ṣe òkú kì í ṣe òkú bá kú kú ní wọ́n ṣe é wọ́n gbé wá ní pé àwọn péjọ ní wọn ò péjọ ń bẹ̀ ní haram ni òun àmọ́ irú àwọn ìyàwó tó máa ń ṣe ń lọ nìyẹn ṣe bí ìyàwó náà sọ pé àwọn ń ṣe wọ́n sì pa ẹran àbí wọ́n pa màálù àbí wọ́n ṣe ń jẹ ìyẹn lè jẹ́ sí tó burú mẹ́ sòkúrò àbí èèyàn bá lọ tí wọ́n wá gbé wálé fún ọ ìyẹn ìpínlẹ̀ lè jẹ́ so even kì í ṣe pé èèyàn ò lè lọ ẹni tó lè má mú yàn débẹ̀ òun náà ní pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ni bí à ń lùlù bí ọkùnrin àti obìnrin ọmọ ọlọ́pọ̀ mọ́ra wọn bí kí ló tó wá mẹ́lẹ̀ náà bí à ń jó tó gbé yẹn ni tó apẹ́ tó jẹ́ bí ẹni tó jẹ́ mọ̀lẹ́bí tó súnmọ́ yẹn nísìn bá fẹ́ ṣe ìyàwó so ìyẹn lè lọ bóyá lálẹ́ lọ́lọ́ ni kó tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ní ọ̀nà lè kí wọn kọ̀ padà lẹ́yìn ìgbà tó bá ṣe tán ni lọ kí wọn kọ̀ padà àfi lóde àmì òde wá ní àsìkò tó wọ̀nyẹn rọ́gbùrùgbù torí kìí ṣe pé haram nìkan tí asùlù kan ti ń ṣe so àwọn kan tó kàn fi gba lọ́tún gba lọ́sì gba so wallahu a'lam náà. asalaamualeykum. maaleykum salaam. ǹjẹ́ àwọn sáré sátọ̀dé tó kọ́. àwọn ẹjọ́ sọ́ọ̀tì. àwọn ẹjọ́ sọ́ọ̀tì wọ́n lẹ́tọ̀ọ́ yẹn lè gbà á àkọ́kọ́ náà hadith tó wá fún ipé látúf àbílátọ̀ súnmọ̀ yọmọ̀ hadith yẹn ọmọbìnrin àwọn afáàní àdísí ní pé àdísí munkar ni kọ́lá imam malik rahimahullah òun gani àdísí rani ní kò sí ìrìtà nàbí sọ̀lọ̀ sọ́lá ti sọ bẹ́ẹ̀ pé àdísí munkar ni kí ni túnmọ̀ tó fi pé ní àdísí munkar olú ti tako àdísí kan tó wà nínú bukhari àti muslim kí ni àdísí náà àdísí ànábì sọ̀lọ̀ sọ fún ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tó ń gbáwẹ̀ ní ọjọ́ jimá tánàbí wa sọ pé síwá gbà lọ́la ni kí lọ́la ń jọ sátidé tó wá lóhùn nígbà anábì ní tó gbà lánàá ni àná àlàmísì ó lóhùn ọ̀gbà anábì ní yá sínú ẹni péjọ jimá nìkan ìyìn dàgbà sátidé ìyẹn lè gba àwẹ̀ níbẹ̀ nínú sẹ́kọ̀ọ́ sí mi rahmanulah ìgbà tí wọ́n gbọ́ nìkan mẹ́nu mọ̀júmọ́ fàtàwọn pẹ́nìkan sọ fáwọn èèyàn pé kẹ́nìkan lọ lè sínú níjọ sátidé tí ń gbà rẹ̀ sheik sọ pé tẹ́kìlá ó sì bẹ̀rù ọlọ́run ó sì ń dí àwọn èèyàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ìbádà so náà ni pé hadith wọn hadith tí kò ní ẹ̀ṣẹ̀ ńlẹ̀ ni sọ kọ́dà alimami Tirmidhi gẹ́gẹ́ tó náà gbà wá òun náà sọ pé hadith yìí qala al-Malik annahu munkar imam Malik ni hadith munkar ni sọ̀rọ̀ pé àdìsí tí ó tako àdìsí kan tí òun ní ẹsẹ̀ ńlẹ̀ tó lẹ́sẹ̀ tó wà náà kọ́ ó ti yé báwọn so náà ni so láti wá harajan min al-shubha aw shak aw khurujan min al-shubha aw shak láti fi jáde kó níbi ìrújú àti pé kí wọ́n ń ṣe kí ọ̀rọ̀ yìí mọ̀mọ́ dàrú ẹni lójú ẹni tó wà fún bá fẹ́ gbà rẹ̀ sat kó gbà ní jùmọ̀ kó sì gbà ní sábt ó gbà ní júmọ́ ó sì gbà ní sábt so yóò ṣe dédé hadith tó wà nínú sọ̀rọ̀ ìbọ̀kọ́ tí mo wúlẹ̀ kan yẹn àbẹ tó bá wọ pé náà sábt náà ló fẹ́ gbà tó tó kúrú mẹ́ n tó wá máa ń yàn lẹ́nu lọ́dọ̀ ẹlòmíì ti pé gbogbo tí wọ́n àsìkò yí àsìkò yí náà sáà nìyí kọ́lá yọ sọ pé tó bá tún fẹ́ gbà rẹ̀ ní sátidé tó bá fẹ́ gbà rẹ̀ ní jimá àbíkò tó fo àbíkò tó fo sátidé náà ah, ẹwọ nǹkan kí nǹkan ẹ̀ẹ́n tó bá tó bọ́ sí ọjọ́ àràfá náà àbíkò tó gbọ́dọ̀ gbá àbà lórí eléyìí ìsìnyẹ̀kú níbi ìbáàdà ni so ní pé bí ọ̀rọ̀ àwọn ẹjọ́ sọ́ọ̀tù tó ṣe rí nìyẹn sọ́wọ́n bọ̀ ẹ̀rọ ń bọ̀ yìí pé ní ìjẹ̀jọ àwọn tó yẹ kẹ́sì kan pé àwọn wa ń bọ̀ ọ̀rọ̀ sí ní ẹyẹ lọ́pọ̀ tó tó bá rí bí àbí òun sọ ọ̀gá kò sí ẹsẹ̀ gbọ́ ẹ̀yìn ní. mo ti gbọ́ kẹ́sẹ̀tì yẹn àbí kí ni mo ti gbọ́ so wallahi ọ̀rọ̀ tí ó lágbára ni ó wà ń bẹ̀ ọ̀rọ̀ tó lágbára ló wà ń bẹ̀ anabi that tó a pé bá ní àǹfààní láti lè dé ọ̀dọ̀ rẹ̀ ni sómi bá a lọ kí lọ lè rí àmẹ́mi ni pé mo ní àǹfààní yẹn so ẹni tó bá láǹfààní tó bá lè rí àbẹ́ tó bá mọ̀nà tí yẹn fi lè rí ẹni yìí so tẹnìyẹn bá lè bá mi lànà rẹ̀ so because kò sí nǹkan kan fún ẹni tí bá ń jẹ́ mùsùlùmí tí ń jẹ́ èèyàn sínú rẹ̀ ó dùn kí èèyàn wọlé fọwọ́ fa nǹkan tí ó lè ràn kó nínú mùsùlùmí sòrú àwọn ẹni yìí ó rọrùn kó jẹ́ pé n ti ń sọ yìí ó kà fún wáyà ayọ̀kan níbẹ̀ fún wáyà nǹkan gidi kan lòún sọ ó wá ṣeé ṣe tó jẹ́ pé bóyá tí ọba rẹ̀ lè ṣàlàyé fún o lè má dán lọ́rùn mọ́ láti àkókò òun sàmọ́ ìfìyànlẹ̀ ìpayàn tì kò sí pé àwọn èèyàn tí wọ́n lọ níjọ ah, rí pé àwárí yìí ni kí ló dé à ń tẹ́ sọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí so náà ni so stand tèmi nìyí lérí irú ìṣesí wọn àmọ́ pé kí n gbé dájọ́ lé lérí pé ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kékeré anala afọlá àbẹ̀bẹ̀ mi ní ṣe pé kékeré ni àbí mùsùlùmí ni ń kùn ọlọ́wọ́n ọmọ ọ̀ràn mi níyì hùn ọlọ́wọ́n ọ̀ràn ẹnìkan kan níyì hùn so èyí tí ọlọ́wọ́n bá tẹ́yìn bá tiẹ̀ fi ṣe yẹn yóò ní àwọn ìgbésẹ̀ tí àwọn tí wọ́n ṣe tí wọ́n gbé àtàkfíìr ìpènyàn ní kèfèrí ó ní àwọn ìgbésẹ̀ ẹni tó bá lè kàfàrà rẹ̀ ó túmọ̀ sí pé ó gbọdọ̀ di ẹni tí wọ́n pa dúkìá rẹ̀ kò lè jẹ́ tiẹ̀ mọ́ so bákan náà gbogbo ìyàwó rẹ̀ kò jẹ́ tiẹ̀ mọ́ ọmọ rẹ̀ ò jẹ́ tiẹ̀ mọ́ so ìtumọ̀ tí ń jẹ́ kàfẹ́rù nù pé kí wọ́n kàfàrà yẹn sórí eléyìí tá ló wá lápára rẹ̀ so òun ni pé yín tó dájú ká fáwọn èèyàn bá ń bẹ wàláhì fáwọn bá lè ṣètò rẹ̀ kò ní gan-an á ah, mo lè lọ. sàmọ́ pé kí wá dún yàn kí mo wá pè kékeré kí wọ́n náà rọ o wọ́n náà lè fà á. ìkan pè mí níjó ní mi ò bí yẹn ṣe máa ń fi irọ́ sí ẹ̀sìn ara àwọn ọmọ ìjàmbá táwọn ni wọ́n sọ fún mi pé òun jí ọmọ ọba wípé òun sì ń gbọ́ súnà yé ni ẹ̀wọ̀n kan wá ní mòlúrí ọ̀dà ó ní ẹmọ lórí ọ̀dà náà ni ní kò dáa ó ní ẹ̀rẹ́ ṣé tí wọ́n bá ṣe ọ́ náà di kèfèrí ni, ní ó lè sọ̀rọ̀ di kèfèrí ó sì lè má sọ̀rọ̀ di kèfèrí ni mo lè ṣiṣẹ́ kọ́lá àwọn kan ní ìpínlẹ̀ náà dáa mo ní ẹ̀kọ́ dáa bí ẹbọ ni ó lè jẹ́bọ kéré ó lè jẹ́bọ láńlá ó ní àrùn tó ń wájú ọmọlé ọba yìí ń kọ́ ní kí ọ̀kan mo ní ọmọlé ọba o lọ́mọlé ọba lọ́rin òun sì súnmọ́ ọba lọ́rin mo ní ẹ kí wàá ní ètò ìpẹ̀lú owó súnmọ́ ni ètò bá ti rọrùn fún ọjọ́ tó wá kó bá ti lè ṣe rárá mọ àfọ́ ìdí bàbá ó ti yé báwọn mọ àfọ́ ìdí wọn tó wá kó bá ti mọ̀ pé táìmù tó mọ̀ gbọdọ̀ pọ̀ dọ́dọ̀ wà ní ẹ̀ka mọ́dọ́dọ́ kò ní débẹ̀ ni gbogbo wọn dá sọ̀rọ̀ bóyá wọn retí ń sọ pé bóyá ń sọ fún un pé ẹ̀yìn mọ́ kún fún ọba so lẹ́yìn gbà wọn tó wá ń bi mí pé òun ti ẹ̀ gbọ́ pé ẹ̀ẹ́ ṣòro fàárù kẹgbọ́ sí mùsùlùmí nàbí kéèkìrì mú ní mùsùlùmí lọ́rọ̀ tèmi kíná ẹ máa gbọ́ ọmọ ní mùsùlùmí lọ́rọ̀ tèmi ó ní àánú jésù ọkùnrin mùsùlùmí lọ́rọ̀ mi ó ní kí ló dé mùsùlùmí mo rí wọn sí ìmọ̀ tó sọ wọ́n di kékeré sọ wá ní à irú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ń kọ́ mi ta ló sọ fún ọ ta ló rí sọ̀rọ̀ lóṣẹ̀ ṣe kọ́ máa fi jà fún ta ló rí tó ṣe àbí àfa olórí tó pe kalẹ̀ rírú àfa lọrin mo ní ìjọ tí mo gbọ́ pé àmìrù jésù sọ kí nìkan èmi mo dìdì lọ́wọ́ ìlú bá àmìrù jésù lọ sọ fún wa pé nǹkan báyìí báyìí mọ́lákèsì mọ́lákèsì lérí ẹ̀ so n tẹ́ mi mọ̀ pé èèyàn gbé dáwà lọ́wọ́ nù ẹgbẹ́ ṣe dáwà nù so mo ṣe àlàyé ọ̀ràn rẹ̀ fún un àti bí sẹ́yìn gbé bí sẹ́yìn wí òun inú rẹ̀kọ́dù ẹ̀ mí náà mọ̀ mọ́ sọ fún mi mo ṣe ń rẹ̀kọ́dù mí náà rẹ̀kọ́dù mí náà rẹ̀kọ́dù onímọ̀ orí kọlù ogun tó ń sọ yìí so àti yóò gbé sórí whatsapp ní orí ẹlẹ́sìn kí ló wá gbé ọmọ ilé yìí nìsín ọba tẹ ẹnu bí tó bá gbé sí lásán ní ẹnu bí tí mo ti ní kì í ṣe kèfèrí òun àbí ṣé kí wọ́n kí n pè ń kèfèrí lọ́n fẹ́ àbí inú rẹ̀ wá dùn àbí wọn kò ṣàánú fún yìí sọdáàbò náà ní ṣe rí náà ní fíkọ́ tẹ̀kfíìr sẹ́ni gbogbo àwọn tó bá ti jẹ́ èèyàn burúkú ẹgbẹ́ burúkú wọ́n ní nǹkan ọ̀kan nǹkan ọ̀kan inú wọn fókọ̀sì láyé wọn tẹ́bá wo tàbílìgì ìjáde ní fókọ̀sì wọn láyé wọn tẹ́bá wo àwọn Ikhwanul Muslimun Islamic government náà ní fókọ̀sì wọn láyé wọn àwọn Jama'u Takfir pèyàn kèfèrí náà ní jáde náà ní fókọ̀sì wọn láyé wọn wọn ò ní kankan ju pé ẹ̀kùnrin kèfèrí lọ tọ́bá ti wá pé wọn ti àjíìbù lọ ẹ̀dá kù bí tí ẹ bá ti lọ jáde náà tó ní o ti achieve wins rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn àwọn ilé náà bó ṣe rí nù irú ẹ̀ làwọn boko haram yìí náà kásá pé yẹn ń pè bèrè kásí pààyàn bẹ́ẹ̀ náà ni táwọn jàbátá yìí náà kẹ́pẹ́ yẹn ń pè bèrè kásí tọ́kọ́tà bá lágbára ti pààyàn kan pa ni ojú náà tún ni wọn ní ẹ̀kọ́ sì parọ́ wọn yẹn tó tó ń tí mo rí nìyẹn nípa ọ̀rọ̀ Suleiman Farouk tí mo gbọ́ wà láàyè sọ pé ṣéda pẹ̀lú ìṣẹ́jú kan nítorí wọ́n sọ wọn kò burú tó ti ń bẹ́nu tíra wọn gan kò burú tó ti ń bẹ́nu tíra wọn gan kò burú tó ti ń bẹ́nu Jawahir Ma'ani tòótọ́ ń bẹ́nu Jawahir Ma'ani pé Kùránì pé eh, Salatul Fatiha ọ̀kan ó ju Kùránì six thousand lọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ó kàn ní kò sákàláwù tó lé kò sákàláwù tó tó ní kankan kan tó búrẹ́ dáadáa tí ń sọ káàkiri tó àdáhùn lọ́wọ́ ìyá náà. oníbẹ̀rẹ̀ ni kílà iná kílà iná iná gọ́sìlá yọ́mù stars gọ́sìlá yọ́mù stars makoro alhara sọ̀rọ̀ wọ́n ní pínpín ọwẹ̀ níjọ sọ́tì wípé kò bá a mú wípé ṣé ọ̀rọ̀ yẹn tó rí bẹ́ẹ̀ èsì rẹ̀ ni pé kò rí bẹ́ẹ̀ kò sí ọdún ìlú rẹ̀ gbogbo ọjọ́ ayé náà lè ń lé rẹ̀ ọ̀gbìn tó bá yá ọ̀gbìn ó fẹ́ ṣe ọ̀gbìn fúnra rẹ̀ ìjọba náà lè sọ bẹ́ẹ̀ lójú àwọn alákọ̀wé kan ní kọjá káwọn ẹ̀ ní sat wọ́n wá ní ta yẹn wọ́n wá ní kọ́là ṣe wọ́n ní ah that sheikh must be dirty sheikh <laughs> bẹ́ẹ̀sì ní tíra kan ní jẹ́ bọ́lá ṣe ó wá rò pé náà Assalamu alaikum. Alaikum salam. Ẹjọ́ ẹsẹ́ ó dá kéèyàn máa kọlà tàbí kò dáa. Ìlà ojú àbí gbogbo oríṣiríṣi làtọ̀ nǹkan kò bá mọ kéèyàn máa kọ́. Àmẹ́ tó bá ti kọ́ kò sí wàhálà fún òun kò sí wàhálà fún òun kíyẹn náà wọn tòun sọ pé wọn tó kọ fún ọmọ tòun ni tó àwọn tó wáyé pé ìlà abẹ́ bá ní fún ọkùnrin wọn wà nínú súnà nàbí sọlọ sọlọ tó kíyẹn ó kọ ìlà abẹ́ dandan tí ẹni fọkùnrin àmọ́ fóbìnrin ó jẹ́ àpọ́nlé súnà fún obìnrin tó náà ní súnà mustahabba tó wallahu a'lam orúkọ yẹn dákun ìpínlẹ̀ sí ẹ̀gbọ́n kékeré ni àbí ẹ̀gbọ́n ńlá ẹ̀dákun ẹ̀gbọ́n àṣàlàyé. mo ti sọ papọ̀ lẹ́ẹ̀kan méjì náà ló lè já sí fún yàn tó a pé yàn bá kúnlẹ̀ àìdẹ́ta ni tó pé bá a ṣe ń ṣe nù ní àwùjọ wa tí kò sí tààfin tí ò sí kọ̀dú tí ò sí tazallul yẹn ni pé ìgbé tóbi ìbẹ̀rù ìjẹpẹrẹ ara ẹni fún yàn tí ò sí ń bẹ́ẹ̀ yóò mọ jẹ ẹbọ kékeré torí pé hákù ọlọ́run ọba ni bí kéèyàn búra náà ni pé mo búra pẹ̀lú ilẹ̀ tí wọ́n sùn ẹni tó bá lóun búra pẹ̀lú ilẹ̀ tí wọ́n sùn ó ṣẹbọ àmọ́ irú ẹbọ yẹn ẹbọ kékeré ni àmọ́ tó bẹ lè gbà pé ilẹ̀ tí mo búra pẹ̀lú wọ̀ tí wọ́n tó bẹ lè gbà pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí tó bẹ lè búra ilé ó bá ti ẹjẹ́ ni ó dẹ̀bọ́lá lámọ̀yàn lọ́wọ́ o ṣùgbẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ الإحناء والسجود وقول غير الله والله أعلم Assalamu alaikum wa rahmatullahi. Eléyìí ni ìkéde àwọn ìkẹ́kọ̀ọ́ Muslim brothers. Wọ́n pè wá sí ibi wáàsí ọjọ́ Friday. Èyí tí ó wáyé ní on eight of April four twenty and sixteen. Ní ọ̀la yìí. So, wọ́n tó fẹ́ bá a sọ, àpá àti ọ̀la sọ̀rọ̀ dáadáa. Àpá àti ọ̀la ṣe dáadáa sẹ́yìn sọ̀pá yá sí Màdínà ni àfáàlùfà wọn àti ìbáyìí ìfáàsù ìbọ̀yìn àdàpẹ́ ọmọbáyìí tó wọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ní ìtìhárì lọ́pọ̀ ìhàrí ìrìnàṣọ àkíyà sára ìgbẹ̀jọ́ àwọn àpá aládìísì níbi ìfún àkídà àwọn sálàfù níbi ìfọ́ká ó ti gbìyànjú níbi àkídà àwọn àrùsọ̀rọ̀ náà níbi tí عن مغربي سوحوا صاحبا لنا Okay. Lágo mẹ́rin ni àbí? Lágo mẹ́rin. Sọlọ́wọ́ bá san àwọn jẹ̀mọ́ yìí So ẹni tó bá jọ ń gidi ọ̀rọ̀ àkídà ni máa ń jọ wọ́n lójú. Àmọ́ kí ọmọ ní òun jẹ́ onísúnà, ọ̀wá ń sọ pọ́rọ̀ àkídà ọkàn èso ah, ah, ah. náà nù ọ̀hún rá mọ́ wọn ni jáde kú òkọ̀kọ́ ní síbi tẹ́jọ́ ti jọ jọra yín sí wọ́n lọ́wọ́ àìlẹ̀